mo kí yín káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ ní kejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká dẹ́rìn pòṣónú tó tún jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ìyẹn lórí ayélujára ni olúwakẹ́mi ìyàndá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí ìyá mufu ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn nímọ̀ràn wípé kí wọ́n ronú bí ọjọ́ wọn ti lọ sí kó tó di wípé wọ́n lọ sórí ibùsùn mufu Tinubu ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ eléyìí fún àwọn olólùfẹ́ rẹ̀ tí gbogbo wọn sì ń sọ wípé lóòótọ́ òótọ́ ọ̀rọ̀ ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án àwọn ọ̀dọ́mọdébìnrin Glorious Twins àwọn ni wọ́n ti lo ìtàkùn ayélujára wọn láti fi orin aládìídùn gbàdúrà pé bí a ti wọnú oṣù kẹta yìí pé kí olódùmarè jẹ́ kí ohun rere gbogbo kó máa ṣọ̀gọ̀gàn wa kí àlàáfíà kíkún kó jẹ́ ti gbogbo ènìyàn àwọn ọmọ wọ̀nyí ló lo ìtàkùn ayélujára wọn gẹ́gẹ́ bí ẹ̀bùn tí olódùmarè fún wọn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń ṣe àmì ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. àlàáfíà kò jẹ́ tèmi oore kò jẹ́ tèmi nínú oṣù yìí má jẹ́ rẹ̀ o jẹ́ padà lẹ́nu òye àlàáfíà kò jẹ́ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà olórin ọ̀dọ́mọdé ni tó tún jẹ́ ìlúmọ̀ọ́ká ìyẹn Fẹ́rànmi godi Angel olóhùn ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Olúwa tó sì ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbajúgbajà olórin ẹ̀mí Adéyínká Aláṣeyọrí ẹni tó fún lórí ọ̀fẹ́ kí òun náà lè kópa nínú àwọn akọrin ẹ̀mí tí wọ́n jìjọ ń kọrin papọ̀ pàápàá nínú ètò ọlọ́jọ́ mọ́kànlélógún èyí tí ìlúmọ̀ọ́ká Adéyínká Aláṣeyọrí ń ṣe lọ́wọ́ tayọ̀tayọ̀ tìdùnnú tìdùnnú ní àwọn méjèèjì ti fi ń jó mùkúlùmùkẹ́ lórí ayélujára ẹ jẹ́ kí a wo bí ó ti ṣẹlẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje di àsìkò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára sì ń lo ìtàkùn ayélujára wọn láti dá sí ọ̀rọ̀ tó gborí ayélujára kan nípa àwọn ẹ̀ṣọ́ aláàbò ilé oúnjẹ ìgbàlódé kan èyí tí wọ́n ń jó lásìkò tí wọ́n wà lẹ́nu iṣẹ́ tí ọ̀gá àgbà iléeṣẹ́ náà sì sọ wípé kí wọ́n dá wọn dúró lójú ẹsẹ̀ nítorí wípé wọn kò mọ ohun tí wọ́n ń ṣe ní báyìí ìtàkùn ayélujára sì ń mìtìtì bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé àwọn ọmọkùnrin náà lórí ayélujára tí wọ́n ti sọ wípé nàìjíríà kàkà kí á gbé ẹ̀ ẹ̀bùn àwọn ọ̀dọ́ sókè níṣẹ́ là ń gbìyànjú láti tẹ̀ mọ́lẹ̀ gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti ń sọ lórí ìtàkùn ayélujára rèé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká orí ayélujára Túndé Ednut òun ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti gbàdúrà fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Ukraine látàrí wàhálà ogun èyí tó bẹ́ sílẹ̀ lórílẹ̀-èdè náà gẹ́gẹ́ bí ó ti fi fọ́nà fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ látàrí bí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ti sọ ìkọminú wọn lórí ohun tí wọ́n ń là kọjá lórí ètò àìsí ààbò àìsí oúnjẹ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn pátápátá ní wọ́n ti ń kọ̀mínú tí wọ́n sì ń wà nínú ìbànújẹ́ àti ìporíru ọkàn látàrí bí àwọn àdó olóró ti ń dún gbàmù bí ogun ọ̀hún ti ń lọ sí lórílẹ̀‐èdè Ukraine ó wá ń rọ àwọn ìjọba láti rí dájú wípé wọ́n lo ipá wọn láti kó àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kúrò nínú ìlà ìlò tí wọ́n wà lókè òkun ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún adẹ́rìn pòṣónú wọrí pikin ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé oṣù kẹta yìí jẹ́ oṣù àwọn obìnrin nítorí náà òun ṣetán láti fi mílíọ̀nù kan sílẹ̀ láti pín ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà fún obìnrin mẹ́wàá lójúnà àti ru iṣẹ́ wọn sókè ó sọ eléyìí wípé ìgbésẹ̀ náà lòun ti múra tán láti ṣe nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló ń la ohun kan tàbí ìkejì kọjá ẹ̀gbọ́n ó ṣe sọ. many things go dey work against you na make i don come now say say this march i wan give ten women one million naira hundred thousand naira each you dey do business your business dey smell loose. your business no get 4g light you know say if you use 100,000 naira sprinkle for the business e go pop will you partake for this challenge. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin òṣèrébìnrin ni Bídèmí Kòsọ́kọ́ òun ni ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ gẹ́gẹ́ bí olùlò ìtàkùn ayélujára TikTok láti máa fi mú inú àwọn olólùfẹ́ rẹ̀ dùn àti láti máa dẹ́rìn pa gbogbo ènìyàn ló ti wá sọ ọ̀rọ̀ kan eléyìí tó gba orí ìtàkùn ayélujára kan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ wípé ló òótọ́ ni bí ó tilẹ̀ jẹ́ wípé òótọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú ìtàkùn TikTok ọ̀hún dàbí àwàdà ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ó sọ wípé ayílála ti dára ew èwo ni kí àwọn ènìyàn ṣẹ̀ṣẹ̀ máa lọ sí ilé ẹjọ́ kí wọ́n tó sora wọn papọ̀ ẹ gbọ́ bí ó ti sọ. àṣejù ni court wedding ayílá láti wà òkè o fọ́ǹbù lásán báyìí apọnmikún ẹnu ni wàá wà òkè enough of marriage tó ń túká èwo ni celebration tí ò ní láàsì ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta a ti wà ní lọ́ńdọ̀nù fọ́fọ́fọ́ lórílẹ̀‐èdè lọ́ńdọ̀nù kún lọ́wọ́lọ́wọ́ báyìí látàrí ètò ọlọ́dọọdún eléyìí tí Davido máa ń ṣe ní báyìí gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn olùgbé olórin sókè tí wọ́n ń pè ní Kògbágídí àti ìlúmọ̀ọ́ká olórin Zlanta ìbílẹ̀ ni àwọn méjèèjì jọ wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ní London tí àwọn méjèèjì sì jọ ń juwọ́ tí wọ́n rẹ́rìn kẹ́kẹ́ wípé àwọn ò ní London lásìkò yìí bí kò ṣe láti wá gbé ètò èyí tí Davido máa ń ṣe lọ́dọọdún sókè àwọn ti wà ní London o London sì ti ń kún fọ́fọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ẹ gbọ́dọ̀ bá mi dán wò ó ní ẹni tí ó jẹ́ ìlú mọ̀ọ́ká olórin Portable ló ń sọ fún àwọn tí wọ́n jẹ́ olóòtú àti olùdásílẹ̀ àmì ẹ̀yẹ Edis Award ó sọ wípé ohun tí ẹ ṣe fún Ọlámídé nígbà kan rí tí ẹ kò fún ní àwọn tó tọ́ sí lọ́dún yìí òun pẹ̀lú ti tọ́ sí àmì ẹ̀yẹ Edis Award nítorí náà tẹ́ ẹ bá ti ṣe ètò náà ní ọdún yìí kí wọ́n rí dájú wípé wọ́n fún òun ní àmì ẹ̀yẹ náà gẹ́gẹ́ bí Yorùbá ti sọ wípé ẹnu ènìyàn lèèyàn fi ń kọ méje Portable ti fi ẹnu ara rẹ̀ béèrè ohun tó fẹ́ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ohun tóun fẹ́ rèé o wípé kí wọ́n gbé àmì ẹ̀yẹ Edis Award fóun ní ọdún yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní àjọ tó ń gbógun ti lílò àti gbígbé òògùn olóró lórílẹ̀‐èdè nàìjíríà ndlea ò ní wọ́n ti fi ìlú mọ̀ọ́ká alága àwọn awakọ̀ ní orílẹ̀‐èdè nàìjíríà pàápàá ẹ̀ka ti ìpínlẹ̀ èkó mc olúọmọ ṣe ọ̀kan nínú àwọn aṣojú wọn láti dènà lílò àti gbígbé òògùn olóró lásìkò tí mc fi eléyìí sórí ìtàkùn ayélujára rẹ̀ bí wọ́n ti ń fún un ní àwọn ohun ìdánimọ̀ tí wọ́n sì ń gbé e lárugẹ wípé ó wà nínú àwọn ènìyàn tí ó tó fi ṣe aṣojú fún àjọ NDLEA lójúnà àti gbógun ti ìwà àti lílo oògùn olóró tòun ti gbígbé rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáyé tayọ̀tayọ̀ ní MC Olúọmọ fífi eléyìí sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn aṣojú fún àjọ tó ń gbógun ti lílo àti gbígbé oògùn olóró lórílẹ̀‐èdè Nàìjíríà kò ní jù báyìí lọ fún ìròyìn ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ ká máa rántí wípé má sọkún nítorí ẹni tó fi ọ́ sílẹ̀ ó fi fi àyè fún ọ láti wá ẹlòmíràn tó sàn jù ú lọ ni ajúwàá ṣe ṣògo rẹ́ni kejì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.